kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀ àkójọpọ̀ ìròyìn ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun Sekinat Ọláìdíraji ní orúkọ mi gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti ilẹ̀ Yorùbá Ọpẹ́yẹmí Ayéọlá ti gba àwọn ènìyàn lámọ̀ràn láti máa tọ́jú àwọn òbí wọn pàtàkì jùlọ ìyá torí ìyá ni wúrà gẹ́gẹ́ bí a ti mú ìròyìn náà wá fún yín nínú ọ̀sẹ̀ yìí ẹ já lọ wò ó. Gbogbo àwọn ọ̀dọ́bìnrin ni ìpè ti jáde sí láti mú ìtọ́jú àwọn ẹbí wọn ní pàtàkì pàtàkì jùlọ àwọn ìyá. Ọ̀rọ̀ yìí ló jẹyọ níbi ìkójáde sinimá kan tí wọ́n pe àkórí rẹ̀ ní Mama Drama. Níbi ayẹyẹ ìkójáde ọ̀hún ni ọ̀pọ̀ àwọn ìlúmọ̀ọ́ká péjọ sí tí àwọn olólùfẹ́ sinimá náà sì ń bẹ níbẹ̀. Eré ọ̀hún ni wọ́n ṣàpèjúwe rẹ̀ wípé bí ó bá jáde yóò jẹ́ èyí tí yóò milẹ̀ tìtì. Ọpẹ́yẹmí Ayéọlá ò ṣàìsọ ipa tí ó kó nínú eré sinimá ọ̀hún ẹ gbọ́ bí ó ṣe sọ. orúkọ tèmi ni ọpẹ́yẹmí ayéọlá tí gbogbo ìmọ̀ ọ̀bẹ ni mo wo fíìmù ni mo wá sọ nípa ẹ̀ mama drama ni fíìmù náà ẹ wo fíìmù máa jáde sí sinimá ní twentieth of this month march tó bá ti jáde ẹ jọ kí gbogbo yín pátápátá ẹ máa pè mí kí n disappoint yín o ẹ wò nínú fíìmù ṣàfibèlò wà ń bẹ kẹ́hìndé bankole wà ń bẹ fẹ́mi adébáyọ̀ tìyín wà ń bẹ èmi ọpẹ́yẹmí ayéọlá ọmọ yín náà mo wà ń bẹ àti àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn jankan tí wọ́n máa ń ṣeré orí ìtàgé tí ẹ mọ̀ wípé wọn kàn kí n déédéé dá sí fíìmù anyhow so tó bá ti jáde sí sinimá kẹlọ kẹlọ ra kẹlọ kẹlọ wo god bless you èmi àti àpàdé ní sinimá ẹ jẹ́ ká fi pàdé sí sinimá ẹ ìbóyá àdúrà ni o àbídàkejì ni bùtì ẹ̀pá ni ẹ ká wá lọ wo fíìmù ìka kọ́gbọ́n ẹ̀yin ìyàwó ilé ẹ̀yin tẹ̀jẹ̀ fẹ́ márì ẹ̀yin tẹ̀ tí ń kọ̀ ọ̀tọ̀ ọkọ yín lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin ìyá ìyàwó bàbá ìyàwó àbí ìyá ọkọ àbí bàbá ọkọ ó yẹ jẹ́ ká jáde pàápàá jùlọ gbogbo àwa tá à ń wojú ọlọ́run àbí àwa tá tiẹ̀ ti nọ́mọ lórí ọ̀rọ̀ IVF ni àbí surrogacy kí ni ìdí tó yẹ pé IVF ò ń ṣe problem surrogacy ò ń ṣe problem ẹ jẹ́ ká lọ sí sinimá ká lọ wo fíìmù ẹ pàdé mi níbẹ̀ and you be glad you did God bless you. Mwah. eré náà tí wọ́n ṣàpèjúwe bí ìhùwàsí láàrin ìyàwó àti ọkọ ti wà sí sọ wípé ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lákòótán àwọn òṣèré tí ó kópa nínú eré náà bíi Fẹ́mi Adébáyọ̀ Ọpẹ́yẹmí Ayéọlá Kẹ́hìndé Bánkọ́lé Ìrètí Ọládọ̀l àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ wípé bí eré ọ̀hún bá jáde yóò kọ́ ọ̀pọ̀ ènìyàn lẹ́kọ̀ọ́. gbajúgbajà òṣèré sinimá àgbéléwò Mercy Aigbe ti gbọ̀nmú lórí bí àwọn kọ̀lọ̀rọ̀ sí kan ṣe ń ṣe ẹ̀dà iṣẹ́ wọn èyí tó ń jẹ́ piracy gẹ́gẹ́ bí ó ti sọ̀rọ̀ nínú ọ̀sẹ̀ yìí nígbà tá a mú ìròyìn náà wá fún yín ẹ jáwọ́ ìlúmọ̀ọ́ká òṣèré Mercy Aigbe ti bu ẹnu àtẹ́ lu ìwà àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n máa ń ṣe ayédèrú sinimá wọn jáde tí wọ́n sì máa ń ba iṣẹ́ náà jẹ́ Mercy Aigbe ló sísọ lójú ọ̀rọ̀ yìí lánàá lásìkò tí tẹlifíṣàn Orísun ṣalábàpàdé rẹ̀ ní orí iṣẹ́ kan tí wọ́n pe àkọlé rẹ̀ ní cryptic ní èyí tí wọ́n ṣe ní agbègbè àjá ní ìpínlẹ̀ Èkó. and goal. let's go let's go. are we ready. gbègbó ẹnu àtẹ́lù ọ̀rọ̀ náà wípé tí òun bá ní oore ọ̀fẹ́ àti ṣe àtúnṣe eré sinimá pé ọ̀nà kan ṣoṣo tí òun yóò náwó àtúnṣe sí ni àwọn tó ń ṣe ayédèrú sinimá ẹ bó ṣe wí. ó pọ̀ bọ̀ màá kọ́kọ́ tiẹ̀ gbóṣùbà fún wa because we have a lot of um, we have a lot of challenges tí à ń face as filmmakers ní ìlú yìí ẹ̀mọ̀ kò sí náà kò sí ẹ̀mọ̀ a lot of things a lot of things tí àwọn tó ń pirate movies a lot of things So jẹ́ wípé ó yẹ kí our filmmakers give up pé iṣẹ́ yà ṣe mọ́ bọ̀ nítorí passion ta ní fún la ṣe ṣe ń ṣe so màá kọ́kọ́ tẹ̀ kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ láti ẹ̀mọ̀ kí. Be technical as aspect of the job ẹ mọ̀ like come máa lo um, more advanced technical equipment láti fi shoot ǹjẹ́ ṣe àwọn tó pirate film wa màá kọ́kọ́ kó gbogbo wọn pátápátá màá lọ tì wọ́n mẹ́wọ̀n àti ẹni kó wọn lọ sí kóòtù rárá débi pé à try wọn because it is sad that people are working and àwọn kan dẹ̀ wà ń bẹ̀ wà ń kọ́ ṣàmùṣe ọwọ́ ẹ wo ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣé wọn dẹ̀ ní jẹ oúnjẹ iṣẹ́ tẹ̀ ti ṣe lẹ̀ o so it's so bad pé a máa invest lórí movie àwọn kan dẹ̀ máa wà ń bẹ̀ wọn ní fẹ́ ká jèrè iṣẹ́ tà ń ṣe nǹkan méjì tí mo kọ́kọ́ máa ṣe tí bá ní fàní láti yí anything padà nìyẹn lákòótán ó gba àwọn ọ̀dọ́ ní ìmọ̀ràn láti mú ohun tí wọ́n bá ń ṣe ní pàtàkì nítorí àwọn ni ògo ẹ̀yìnwá ọ̀la. agboolé àwọn onísinimá àgbéléwò náà láṣìwà òye ìfẹ́ àti ìṣọ̀kan ti ń fojú hàn gàdàgbà báyìí láàrin àwọn òṣèré sinimá àgbéléwò pàtàkì jùlọ láàrin àwọn tó jẹ́ àgbà ọ̀jẹ̀ láàrin wọn bá ti mú ìròyìn náà wá fún yín nínú ọ̀sẹ̀ yìí ẹ já lọ wò òye ti fojú hàn gbangba wípé ìfẹ́ àti ìṣọ̀kan ń bẹ nínú ẹgbẹ́ àwọn òṣèré Yorùbá ní orílẹ̀-èdè yìí ọ̀rọ̀ yìí ló fojú hàn bí àwọn àgbà inú ẹgbẹ́ òṣèré pàápàá bí ààrẹ ẹgbẹ́ tampan Bọ́lájí Amúsàn tí gbogbo ènìyàn mọ̀ sí Mr Latin pẹ̀lú àwọn àgbà mìíràn ṣe ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ òṣèré sinimá Yorùbá nínú títọ́ wọn sọ́nà kí iṣẹ́ eré sinimá má bàa di ìmẹ́rí ní àsìkò tí tẹlifíṣàn Orísun ṣe àbẹ̀wò sí ẹ̀yìn ìtàgé eré sinimá kan tí wọ́n pe àkọlé rẹ̀ ní cryptic àṣírí ni àkíyèsí ìfẹ́ àwọn ọ̀dọ́ ẹgbẹ́ náà farahàn dáadáa ní dédé ìgbà tí olùdarí àti akọ̀wé ìrántí continuity pé àwọn àgbà òṣèré náà jọ kí wọ́n tó bọ́ sórí iṣẹ́ tí ó sì ń ṣàlàyé ìtàn náà lẹ́kùnrẹ́rẹ́ fún wọn láti ṣe àgbéyẹ̀wò ìwé ìtàn èyí tí wọ́n ti fi ṣọwọ́ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ṣáájú ìgbà náà ní ibiṣẹ́ ọ̀hún tí ọ̀pọ̀ àwọn àgbà òṣèré bíi anta laniyan bọ́lájí amúsàn mr latin jaiye kuti adé adérelé ẹlẹ́ṣọ́ baba dami ayọ̀ adésànyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà mr latin ti ń gbà wọ́n nímọ̀ràn bí ó ṣe yẹ kí iṣẹ́ náà lọ ṣùgbọ́n ìwòsàkun àti ìdásí àwọn àgbà náà lórí iṣẹ́ ọ̀hún jẹ́ èyí tó dára. ẹ ẹ ọmọ sọ bóyá kó sí police station.

iṣẹ́ sinimá tí àwọn pẹ̀lú ti dá nìkan ṣe nínú eré ti jẹ́ bíi mẹ́rìndín ní ọgọ́ta fifty six kí wọ́n tó bọ́ sórí ìtàgé iṣẹ́ náà tí gbogbo wọn sì fẹnu kò sórí ọ̀rọ̀ kan níbi iṣẹ́ eré ọ̀hún tó ń bọ̀ lọ́nà ní àwọn sinimá ní ọ̀pọ̀ àwọn òṣèré ńlá bíi Saheed Balogun tó darí rẹ̀ pẹ̀lú kópa àyìnlá tí gbogbo ènìyàn mọ̀ sí ọlámilékan àyìnlá two twenty mercy àìgbè màmá yétúndé wùmí bísọ́lá badmus làgàtà ibrahim chata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ṣàlàyé rẹ̀ wípé bí sinimá náà bá jáde yóò jẹ́ èyí tí yóò dùn púpọ̀ tí àwọn ènìyàn yóò sì kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ dáadáa ṣògo rẹ̀ nìkejì fún tẹlifíṣàn Orísun. gbajúgbajà olórin àti òṣèré sinimá ti àgbáyé ìyẹn Idris heba ti fohùn léde lórí ìtàkùn ayélujára Instagram àti YouTube wípé òun ti ní àrùn corona ó sọ nínú ọ̀sẹ̀ yìí lórí ìtàkùn ayélujára Instagram àti YouTube wípé bí ó tilẹ̀ jẹ́ wípé òun kò rí àmì kankan tó jẹ mọ́ ti àrùn corona àmọ́ àyẹ̀wò ẹ̀jẹ̀ òun fi hàn wípé òun ti ní àrùn ọ̀hún ó wá ń gba àwọn ènìyàn lámọ̀ràn láti mú ìwà ìmọ́tótó lọ́kùnkúndùn àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ èkìtì ni ìpè ti jáde sí láti rí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ àmúyangàn gẹ́gẹ́ bí aṣojú kọ̀ròyìn wa ní ìpínlẹ̀ náà Bánkẹ́ Fájuyì ti mú eléyìí wá ẹ já lọ wò ó. Gbogbo àwọn akẹ́kọ̀ọ́ níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ni ìpè ti jáde sí láti ríi pé wọ́n fi ìfẹ́ hàn síṣẹ́ oníròyìn nítorí pé àwọn oníròyìn jẹ́ ẹni tí a lè fi ọkàn tán gẹ́gẹ́ bí ojú àti etí aráàlú sí ìjọba. Ọ̀rọ̀ yìí ló jẹyọ níbi ọjọ́ ìyàsọ́tọ̀ pàtàkì fáwọn ọmọdé tí wọ́n ń ṣe ẹgbẹ́ akọ̀ròyìn níléèwé Covenant Academy tó wà lópòópónà Àfàò nílùú Àdó-Èkìtì olùdánilẹ́kọ̀ọ́ pàtàkì níbi ètò náà tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ àwọn akọ̀ròyìn lórílẹ̀‐èdè yìí ẹ̀ka ti ìpínlẹ̀ èkìtì nuj ọ̀gbẹ́ni káyọ̀dé babátúyì tó ṣojú fún alága ẹgbẹ́ uj lèkìtì ọ̀gbẹ́ni rotimi ọ̀jọ̀mẹ́lá kòṣàwá sọ àwọn ohun àmúyẹ tí àwọn akọ̀ròyìn gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bíi níní ìgboyà jíjẹ́ ẹni tó ń kàwé ní gbogbo ìgbà tó fi mọ́ jíjẹ́ olóòótọ́ àti ẹni tó máa ń fẹ́ mọ gbogbo nǹkan bákan náà ni ọ̀gbẹ́ni babàtúnyì jẹ́ kó di mímọ̀ wípé iléèwé náà ló jẹ́ iléèwé girama alákọ̀ọ́kọ́ tí yóò ní ẹgbẹ́ àwọn akọ̀ròyìn lọ́nà tó bófin mu tí wọ́n sì ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ṣáájú ni olórí àwọn olùkọ́ níléèwé náà ọ̀gbẹ́ni yomi edward ti fi ìdùnnú rẹ̀ hàn sí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ọ̀rọ̀ tá a bá fi mọ ọmọdé ló máa ń parun ẹ̀ gbọ́ bó ṣe sọ. inú mi dùn torí pé èní ni inú mi dùn torí pé èní ni ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí àwọn ẹgbẹ́ press àwọn oníwèé ìròyìn tó jẹ́ akẹ́kọ̀ọ́ wa ń bí tó jẹ́ ìgbà àkọ́kọ́ tó máa ṣe irú ètò yìí àti ọ̀pọ̀ ìgbà ni a ti ń gbìyànjú láti fi ojú wọn sí ọ̀nà nípa bí wọ́n ṣe máa kọ́ ẹbí iṣẹ́ ọjọ́ ọ̀la wọn ṣùgbọ́n nípa program tí wọ́n ṣe ètò tó ń ṣe lónìí inú mi dùn púpọ̀ fún àṣeyọrí yẹn torí pé ó tún wú wọn lórí ó jẹ́ kán mọ̀ nípa bí wọ́n ṣe lè jẹ́ akọ̀ròyìn ó tún jẹ́ kán mọ̀ sí nípa iṣẹ́ àwọn akọ̀ròyìn torí a mú wọn lọ sí àwọn ilé ìwé ìròyìn gbogbo láyìíká wa so ó dẹ̀ tún fún wọn ní kóríyá àdẹ̀mọ̀ wípé pẹ̀lú gbogbo ẹ̀ ó máa jẹ́ kí wọ́n túbọ̀ tún tẹpá mọ́ ìwé wọn sí wọ́n tún lè kà sí wọ́n lè fi mú ìpinnu wọn ṣe. ṣáájú ni olùdásílẹ̀ iléèwé náà mọ̀wé títí ògúnmọ́lá ti sọ pé tí wọ́n bá gẹṣin nínú òun kò lè kọsẹ̀ rárá nítorí wípé àkọjá eré ewé irúfẹ́ ètò náà lè léyìí jẹ́ ẹgbọ́bùn náà ṣe wí láti bí ọdún márùndínlógún tí iléèwé ti bẹ̀rẹ̀ àti rí àwọn oníròyìn àbí àwọn press club tó ṣiṣẹ́ fún àwọn iléeṣẹ́ àti pé inú wa dùn ní kọ́ńtà wọ́n ṣe dáadáa wọ́n múnú wa dùn wọ́n mórí wa yá inú wa sì dùn sí wọn. láti ìlú Adó-Èkìtì Bánkẹ́ Fájì ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ní báyìí a ó dánu dúró díẹ̀ Irish and Thai soju, quickly.